mo kì í kábọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Lánrè Tẹríba torí ti sojú abẹ níkù ìdí tó ṣe gba ìpè olúwa gan-an Lánrè Tẹríba torí ṣe ló ń sojú abẹ níkù lásìkò tó ń léwájú àdúrà fún àwọn ọmọ Ọlọ́run lórí òkè Síónì níbi ètò rẹ̀ olóṣù mẹ́ta mẹ́ta nì tó pè ní èmílẹ̀ rí nítorí májẹ̀mú ọlọ́run ó sọ wípé bí òun kò bá gbaṣẹ́ olúwa lẹ́rọ̀ òun yóò gbà á lélẹ̀ àtòríṣe ló ń léwájú fún àwọn ènìyàn láti jẹ́ kí wọ́n di pẹpẹ mú kí olúkúlùkù sì máa béèrè ohunkóhun tó ń fẹ́ lọ́wọ́ olúwa ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. ó ní orí òkè yìí yóò tún ọ̀pọ̀ ènìyàn sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pẹpẹ ẹgbẹ́ àṣírí ni ẹgbẹ́ tó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àmì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ìlú mọ̀ọ́ká òkọrin mi aláyọ̀ melody singer ń ṣe látàrí bí ó ti kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára pẹ̀lú orin àdúrà tó sọ wípé tìmí sí aláàánú kan tí yóò nu omijé mi nù èyí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára gbogbo bẹ̀rẹ̀ sí ní ṣe àmì wípé aláàánú kan ṣoṣo eléyìí tí yóò nu omijé gbogbo nù kúrò kí olódùmarè ṣe fún ẹnì melody singer ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ọkọ àyètí mama òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi orin náà kí àwọn ènìyàn ẹ wò ó bí ó ti fi sí i. mi sí aláàánú kan tí ó nà mí jẹ́ èmi nù tí sí aláàánú kan tí ó nà mí jẹ́ èmi nù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ẹ kú ayẹyẹ orí kádún ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ àti àwọn òṣèré ń kí gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ ni Dr. Abdulyomi Mate tí gbogbo ènìyàn mọ̀ sí fankaleluya bí ó ti pé ẹni àádọ́ta lókè èèpẹ̀ ọ̀pọ̀ àwọn òṣèré tó ń ti àwọn akọrin bíi Dele Gold Yẹmí Àjídé Yèyé Bídèmí Olúkúewu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí Abdulyomi Mate ìfankaleluya wípé ó kú ayẹyẹ orí kádún Dele adégold forin sọ̀rọ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. àádọ́ta ọdún tí ó ti bá wọ̀. Yomi a dúpẹ́ ọ̀ ọ́ ní ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré nọ́sá àti aya rẹ̀ ni olódùmarè ti fi ọmọ tuntun ta lọ́rẹ̀ báyìí àwọn ìlúmọ̀ọ́ká méjèèjì ni wọ́n lo ìtàkùn ayélujára wọn láti fi àwòrán ọmọ náà àti àwọn méjèèjì lásìkò tí ìyàwó rẹ̀ ń bẹ nínú oyún sórí ìtàkùn ayélujára tí wọ́n sì kọ́ síbẹ̀ wípé ẹ bá wa yọ̀ olúwa ti fún wa ní ọmọ tuntun léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn lórí ìtàkùn ayélujára máa sọ wípé wọ́n kú oríire this, Your graduation this, yeah. òṣèré ni Dayọ̀ Amusa òní ó gbé orin tuntun yìí jáde tí ó pe àkórí rẹ̀ ní this year wípé ọdún yìí ohun rere gbogbo tí ọkàn olúkúlùkù ń fẹ́ ni Ọlọ́run yóò ṣe fún un bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ní gbajúgbajà òṣèré náà Dayọ̀ Amusa ṣe orin kan jáde tó pè ní mo ṣoríire ṣùgbọ́n ní báyìí ó ti ṣe ọ̀kan pàtàkì kan èyí tó pe àkọ́rẹ́ rẹ̀ ní this year léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ fún wípé àwòrán rẹ̀ mọ́lẹ̀ kedere àti wípé orin náà dùn ó sì tayọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn òṣèré ló ti ń sọ nípa ọ̀nà àrà eléyìí tí gbajúgbajà òṣèré ni Fẹ́mi Adébáyọ̀ gbà láti fi pe àwọn ènìyàn síbi ayẹyẹ àti ètò ìfilọ́lẹ̀ sinimá rẹ̀ tuntun eléyìí tí ó ń bọ̀ lọ́nà ọ̀pọ̀ àwọn nǹkan tó kó sínú àwọn ìwé ìpeni síbi ayẹyẹ náà ni ayọ̀ ọlọ́pọ́n òòrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí tó mú kí àwọn òṣèré bíi Cute Abíọ́lá Adédìméjì àti aya rẹ̀ àti b gbogbo àwọn tí wọ́n ti gba àwọn ìwé ìpèní náà máa ṣe fọ́nrán oríṣiríṣi fi sórí ìtàkùn ayélujára wọn ẹ jẹ́ ká wo ọ̀kan nínú ẹ̀. there is honey there is um, ori see this very very unique jota with um, kampala was the name there is ayo olopon that comes with the invites you can see there is sponge so that you can baff before you go to the invite. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí Àdùkẹ́ Gold olótí ń kí àwọn olólùfẹ́ rẹ̀ wípé wọ́n kú oṣù tuntun lórí ìtàkùn ayélujára rẹ̀ Àdùkẹ́ Gold ló fi fọ́nrán fídíò orin rẹ̀ kan èyí tó ti ṣe bí ọdún mélòó kan sẹ́yìn sórí ìtàkùn ayélujára náà tó sì kọ àwọn ọ̀rọ̀ olúwa èyí tó sọ wípé olúwa jọba ọlá ni olúwa wọ̀ ní aṣọ agbára ni olúwa wọ̀ ní aṣọ ó sì fi di ara rẹ̀ ní àmùrè ó fi ìdí ayé sọlẹ̀ tí kò fi lè yí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ètò ń lò láti kí àwọn olólùfẹ́ rẹ̀ wípé a kú oṣù tuntun ẹ kí a wò díẹ̀ nínú fọ́nrán náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí gbajúgbajà olórin Islam Saoti Arẹwà wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ Saoti Arẹwà ló fi fọ́nrán fídíò bí ó ti ń sọ̀kalẹ̀ ní pápákọ̀ òfurufú ní London sórí ìtàkùn ayélujára náà tó sì sọ wípé òun ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà òun sì ti wà ní London fún ayẹyẹ ọjọ́ ìbí òun ní ètò mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ máa sọ wípé ó kú ayẹyẹ orí kádún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn òṣèré gbogbo ni wọ́n ti ń pín fọ́nrán fídíò eléyìí tó lu gbogbo orí ayélujára kan lórí ìtàkùn ayélujára tiwọn pẹ̀lú èyí tí ń ṣe fọ́nrán fídíò aṣòfin Smart Adéyẹmí níbi tí ó ti ń fi ìkọminú àti ìpòrúru ọkàn rẹ̀ hàn ní ilé ìgbìmọ̀ aṣòfin látàrí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà bí kò ti sí ààbò tó péye àti bí ìyàn àti ìṣẹ́ ti wá mu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ẹ̀gbẹ́ iṣu Smart Adéyẹmí ló fi ìkọminú rẹ̀ hàn tó sì ń sọ ní ilé ìgbìmọ̀ aṣòfin náà nínú fọ́nrán ò òun tó lu gbogbo orí ayélujára kan wípé kí wọ́n kúkú fẹ̀ kan ti ilẹ̀kùn ilé ìgbìmọ̀ asòfin kí wọ́n mọ̀ wípé kò sí ilé ìgbìmọ̀ asòfin rárá lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo bíi kánàyọ ó kánàyọ ìjẹ̀bú ìyẹn táyọ̀ amọ́kàdé àti àwọn mìíràn bẹ̀rẹ̀ sí ní pín fọ́nrán náà lórí ìtàkùn ayélujára wọn tí àwọn ènìyàn sì ń fi ìkọminú tiwọn pàápàá hàn wípé àwọn gbárùkù àwọn sì fọwọ́ kín ọ̀rọ̀ tí Smart Adéyẹmí sọ lẹ́yìn. This is my position, Mr. President. We must rise to There They are killing people in the east, in the west, in the south, in the north. We should shut down the National Assembly. Let's shut down. If we cannot save this country, we stay in our homes. Our country is bleeding. People are in poverty. There's no food. People are hungry. Insecurity is threatening us. We cannot pretend. It's better we're not here. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àwáyémálọ́kọ̀ òsì èyí ó ní ọ̀rọ̀ tó ń gbẹ ẹnu àwọn kan lórí ìtàkùn ayélujára bí ìròyìn tu orí ayélujára kan nípa gbajúgbajà òṣèré dẹ̀njọ́ túfúlù ẹni tí ó dágbére fáyé dẹ̀njọ́ túfúlù ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré gbogbo bíi Dòyìn Kúkọ̀yí Afeez Ẹniọlá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ti ń kí àwọn ìdílé dẹ̀njọ́ túfúlù wípé wọ́n kó ara fẹ́ra kù ti bàbá wọn kí wọ́n sì ń gbàdúrà wípé kí Olódùmarè kó tẹ́ dẹ̀njọ́ túf